gbogbo ọdún ní ó ń bí ibi àpìtẹ́tẹ́sàn ń bẹ̀rẹ̀ ìgbé ní àwùjọ aláàkọ́ ni lábàlábí akọ́bìnrin kó pípẹ́ ti pa ọ̀pọ̀ ọdún ọdún dájú àrùgbé dájú láti fún academic pẹ̀lú fún federal department wá sí mọ́tà àwọn tó jẹ́ ọ̀dọ̀ àwọn ọgbọ́n kankan yóò fún láti àǹtí ìwọ́kọ́ lọ́wọ́ láì department lọ́wọ́ pé ah, ọ̀gá ní òwe tó wá jẹ́ àwọn ọmọdé wọn kan pépà òfin tó fẹ́ ṣe irú àárín yẹn ọ́ àmókínú àbọ̀rọ̀tún tìbẹ́ fún ìbàfọ̀rọ̀ the necessity làlúrí necessity ló ti kí ni o ló lè gàláìsì ẹ̀fọ́ láàrin yẹn tòkè tó bá pín ìṣẹ́ ìṣẹ́ ní ìṣẹ́ bọ́lá ti yẹ má ti fún ọmọ ara kí ni o project rẹ ẹgbẹ́ ìṣẹ́fún ìwọ̀n ṣe irú àárín yẹn bá nígbà àgbà ìlú òní pírẹ́sẹ̀ntì ọ̀hún náà ìgbà wọn ìgbà fọ́dà ìṣìṣì tí ó ti ẹ̀fọ́ fún stéèjì abúlé kó bára rẹ láàrin yẹn ó ju kí ni lọ́wọ́ ìtọ́bẹ̀rẹ̀ irú àárín yẹn àákàbọ̀ pé bẹ̀rù rẹ̀ ló fa wà yẹn. bẹ̀tẹ̀ wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ ìsìlámù ní ìṣẹ́gbẹ́ fàkọ́ọ̀tì bàbẹ́dà bẹ́ẹ̀ ti tẹ́lẹ̀ pa ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí àwọn àsìkò jẹ́ àbíkẹ́ṣọ́ mi àwọn ọmọ bá ń ṣẹ́bọ̀ fún ọmọ ṣe ẹni bàtẹ́ ìbò kan fàkọ́ọ̀tì wọ́n ti tẹ́lẹ̀ pa ọ̀rọ̀ ìtọ́jú. nígbà tí ọlọ́pàá níbi pàṣẹmẹ́ntì ẹni fàkọ́ọ̀tì irú àwọn ọkùnrin ẹni wọ́n ti tẹ́ǹtì ẹ̀. tẹ́ bàbá àwọn obìnrin tí wọ́n gùn tẹ́ kí wọ́n kò sí tó gùn káwọn kí ni o káfíńtì kápọ̀ kan ẹjọ́ kọ́kọ́ rẹ̀ kíni kó pìsẹ́ǹtì ọ̀dà bí ààbò tó sọ́nàdì mọ̀ ọ̀rọ̀ àwọn. wọ́n ní kí aláṣẹ tó ti lọ́ọ̀kù ìdùnnú àti ọ̀sẹ̀ ìdùnnú ṣé ìlà ẹ̀rù náà ló ga jù fún ìdùnnú tó ti kírun. náà ìmáàmù náà wà sàlàyé nínú sẹ́rù sọ́rù mọ́sílẹ̀ ní ìkẹ́kà ọ̀rọ̀ yẹn torí pásíkò ti lọ ni. ẹ bá obìnrin wá rè àárín ara wọn bá wá wà sọ̀rọ̀ ní ẹ̀ ń sìn sáfù tó wá wà wájú sọ̀rọ̀ ní òun ló lóore fáwọn náà tẹ́gbẹ́ nìsín mọ́tòkì àjẹ́ àfàlà kò sí demarcation ọkùnrin wájú obìnrin lẹ́yìn ni tọ́lá wà ní ọ̀nà tọ́lá àwájú ọ̀nà ọ̀gbọ̀n ẹ̀yìn tọ́lá ní nìsín tẹ́gbẹ́ lọ́jọ́ rẹ̀ ọkùnrin òròbìnrin obìnrin ọkùnrin kẹwàá obìnrin wáyé tẹ̀sí lọ́bẹ̀ ẹ̀ṣọ́ náà lẹ́yìn wọn àmọ́ síwájú àìsàn tí Islam tún kọ́ ìra àlùmọ́rù bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ yìí mọ̀sọ́lì kámọ́ dáwọ́lé tẹ̀sí tí kọjá lẹ́yìn padà fẹ́rẹ̀ ìdá ti tẹ́ẹ̀tì mọ́tàlẹ́bẹ̀rẹ̀ ni wọ́n kẹ́tẹ̀ẹ̀sì kọ́ ìwọ́jú làwọn yóò ti bẹ̀rẹ̀ sáà wọ́n ní pé kí ni àwọn mẹ́ríkà ti jẹ́ fi látàrí pé wọ́n ń ṣiṣẹ́ lórí kàdábà wọ́n jẹ́ gbogbo tọ́jú ti tọ́jú pàtó àwùjọ ìlú àjọ ìlú. Ti ẹlòmíì kò jẹ́ mọ́ nínú ìlú abẹ́lé ní ìlú káwọn fún un. Òkú èrò òkú èrò òkú èrò kan tẹ́lẹ̀ ní. Nínú síra tí mo kájú ti ẹni yẹn fúdi yẹn wáyé ó wà láti pé kárí àwọn kankan ní òwò ara rẹ̀ even in such case tẹ́tù obìnrin ló bá expert tó lè tírìtì ọkùnrin yóò tírìtì ẹ̀rọ ṣẹ̀yà Islam tẹ́tù ọkùnrin ló bá expert tí ó tírìtì obìnrin wọn lè tírìtì ẹ̀rọ àníyẹn àákàtà àwọn bòmúrò náà ní ìṣẹ̀lẹ̀ ìtakùrọ̀ àníyẹn bọ́lá tẹ̀lé sí wọ́n tẹ̀lé sẹlẹ̀ sísà wọn wọn lọ bí wọn bí wọn àbúrò àbẹ̀sẹ̀lẹ̀ sí lápẹ̀rẹ̀ ẹni àgbára haram tọrọ fọ́nà bọ́dà àrẹ̀fẹ́ pàtàkì bọ́ọ̀lù yìí irú àárín mi ẹni tẹ́ ẹ jẹ́ obìnrin ẹ̀rẹ̀ sí àwọn ọkùnrin tó ọjọ́ àárín ẹ̀jẹ̀ ìwé ẹgbẹ́ tí wọ́n kọ́ lọ kìí ṣe pé àwọn àna rẹ̀ pé àpẹẹrẹ ah, ìjọba ọ̀rọ̀ tó nǹkan ọmọ ní ìsìn ọ̀rọ̀ bó ṣe kìtìmọ́ọ̀lù ni pé ẹgbẹ́lẹ́dẹ́kù dẹkù ẹnu rẹ̀ gbọ́dọ̀ mọ́ ọmọ nítorí ọmọ pé ilé ìròyìn náà fọ́kà kì í pé tọ́lá làfà yẹn tọ́lá rí tẹ́lẹ̀ pàṣẹ tọ́lá rí bó ṣe wú tó ní sọ́kì tọ́lá rí sísà yẹn tọ́lá rí bí kíní kan àwọn tó bọ̀ fẹ́kẹ́ ni wọ́n máa ń bá tí lé kí ni wọ́n gbọ́dọ̀ ìjọba wọn wọ́n gbọ́dọ̀ máa tí ọ̀lẹ́ mi ṣe tẹ́ ọba yóò obìnrin báyìí ó ní ilé ṣèjì náà pẹ̀lú obìnrin yẹn tó bá wọn rẹ̀ ti kọ́ àwọn ọ̀lọ́ àwọn. ẹ jọ ìbéèrè mi nìyí ẹ̀jẹ̀ sí ara ẹni tí ó dà níbi ọ̀bẹ̀rin tẹ́lí pàtó ìwọ́dún àwọ̀ sí aṣọ tó wọ̀ tẹ́lẹ̀ tó ṣùgbọ́n kan ní ilé ọ̀ṣẹ̀ kára báyìí lára ṣe ìyá àjẹ́ ẹ̀jẹ̀ ní kan dà papọ̀ méjì náà ẹ̀kan bù. rẹ̀ nínú yóò mọ̀ sọ ìwé ìrànwọ́ lọ jẹ́ ìṣẹ̀lẹ̀ àtẹ́ká jẹ́ sí sọ̀rọ̀ ní ẹsìn kọ́kùnrin náà wà wọ́n sọ pápápá lẹ́kẹ́ àwọn sọ ògbójì àlùkò káàdì nà sí rárá lórí ẹ̀jẹ̀ àdúrà sọ́lá àhábù fi yáda nàbí sọ̀rọ̀ nàlẹ̀ sọ́lá àlùkò ní ìsìn asọ̀tà nàbí ní pẹ̀sì ní kí ni o asọ̀tà nàbí jàlábíà àtàwọn ọ̀rọ̀ ìdílù sunna àfa àyẹ̀wò bá yẹ pé asọ̀rọ̀ wà wà mọ́ yùsàmọ́ ìdì làbínà àlìjàlábíà bó ti kọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ yẹn kọ̀dí ìsìlẹ̀ ọ̀rẹ́ abọ́dẹ́dẹ́ yóò kọjá orókó kò sì ní kọjá àkókò tẹ̀ irú abẹ́rẹ́ ànábì láìpẹ́ ọ̀pọ̀ tó ní kí ni ẹgbẹ́ yóò tẹ̀lá lórí àwọn padà irú abẹ́rẹ́ ànábì lè fi jù wọ́n bí sẹ́ẹ̀tì rẹ̀ bá fẹ́ mọ̀ nígbà tí wọ́n sọ náà ní ìsáyé ìfẹ́ fẹ́ abala àwọn colonization kẹta káwọn náà ìlàjì lè jara wa tó bá rẹ̀ ṣẹ́ tó tún wọn kòkòtò definitely ìlànà àwọn ìbò ni ìbò islam àlọ́ náà kò wá dé fìlà sí tiẹ̀ ẹgbẹ́ ọ̀kọ̀dá àwọn ọ̀gbọ̀n ti kárí pé a kò sàmúlọ́ ń bọ̀ yìí kárí pé a a ṣùgbọ́n nígbà tí wọ́n wà mẹ́rin ní wọ́n fún àdìkéde yóò sì burú kọ́ wá pàdé ọmọ ìyá rẹ̀ nínú mọ́tò kọ́mọ́ lè fara sí tàbí káwọn èèyàn láti bẹ́ẹ̀ kọ́mọ́ mọ́tò ọmọ ìyá rẹ̀ tàbí káwọn èèyàn kú káwọn tara lè kírun sí lánàá wọn. ọjà káwọn tó mọ̀tì mùsùlùmí ni wá gbogbo tó mọ̀tì mùsùlùmí ni wá tọ́lá wọn ṣẹ́ màtọ́ náà gbìyànjú dé sílà gbìyànjú dáhùn bẹ̀rẹ̀ sí ṣòkòtò ọmọ ìjẹ ọjà kókó tẹ̀. ọkùnrin tó bẹ̀rẹ̀ kọjá kókó tẹ̀ ẹ̀ fẹ́ náà. gbìyànjú dáhùn ní ìwọ́n níbọ̀dọ̀ jẹ́ àdírẹ́sì àwọn tó bá ń wọ àwọn tó. tí bàjẹ́ àpò èèyàn bá bọ́ sílẹ̀ àwọn àfa àtúnṣe méjì o tẹ́gbẹ̀ tẹ́gbẹ̀ kìí ṣe pọ́bì lọ́mọ máa fi hàn bẹ́ẹ̀ àti obìnrin fẹ́ wọnú mọ́tò ìjáàbù tọwọ́ ìjáàbù tó bá ṣẹlẹ̀ àmọ́tọ́ ìjáàbù obìnrin gbọ́dọ̀ kọjá kókósẹ̀ tí ó kalẹ̀ dáadáa àdìsí mọ̀ sára mẹ́rin yẹn ṣùgbọ́n ìgbẹ́ mi ọ̀fẹ́ wọn mọ́tò ìgbẹ́ mi ọ̀fẹ́ wọn mọ́tò báyìí bóyá ara kàjáde abáyé gbé nínú lẹ́sìn yẹn ní ẹ̀sìn sáyé wọ́ọ̀sì rẹ̀ àìjẹ́ ọ̀rẹ́ ìsìn bẹ́yà ọba lè ṣe ní tó lè lọ́sìn ọ̀bẹ́yà àbàtẹ́kùn fẹ́ ọba gbéjà àbárí àṣùpọ̀wọ̀ irú yẹn tẹ̀sí ìdí ìmọ̀ sàọ́rù ṣé ìlànà ọba ọ̀rẹ́ ní àìsí ìmọ̀ sùúrù gẹ́gẹ́ ni ẹ̀tẹ́ méjì lè fi tọ́ba ọ̀rẹ́ kéde pé ìlànà àbárínà kéde tó lè lọ́sìn irú yẹn obìnrin yẹn lẹ́sẹ̀ kò ní káyọ̀ níbi àṣìṣà àdájọ́ ọmọ tó rẹ̀ mọ́mọ́ káyọ̀ lókè mọ́ ní ẹ̀kí kẹ́ lè ṣubú kò ní káyọ̀ àdájọ́ rẹ̀ tẹ́tù lọ́wọ́ ìjáàbù rẹ̀ afọ́fọ́lọ́wọ́ sálẹ̀ gẹ́gẹ́ bó kọjá kí ni o ìjáàbù báyìí sì ń táwọn pé ìjà torí pé ìjà àbùrọ̀ gbọ́dọ̀ aṣọ gbọ́dọ̀ kọjá àjà ṣùgbọ́n ẹgbẹ́ ní ìjà tó ń wúrò pé ìjà àbùrọ̀ wọ̀ ó dé bí gíní tọ̀wọ̀ àbílẹ̀sì ó dé bí àbàdàn ní kíni gíní rẹ̀ jẹ́ kí ìjà àbùrọ̀ kan dáadáa sí nígbà bá kan lọ kò ní jẹ́ ká sọ̀rọ̀ ọmọ àlàyé báyìí náà wọ́n ṣe kókó àsìkò ní òde mọ́tàlá kan lórí ẹ̀mí ó bí àwọn afáwọn ọkọ̀ fẹ́ parí torí mo gbà ọkọ̀ ẹ̀wọ̀n náà fẹ́ lọ́sọ̀rọ̀ àmọ̀ ọ̀ṣà tó bá jẹ́ kó lọ́sọ̀rọ̀ kókó number one ṣẹlẹ̀ islam kọ̀fẹ́ kóbìnrin ọwọ́ ṣòkòtò ní ṣọ́ọ̀ṣì mánà tí ó di àdàbí ọkùn kọ́wọ́ ṣòkòtò kọ́wọ́ ṣọlẹ̀ kọ́wọ́ ṣọlẹ̀ nínú kó lókè èkó gan kọ́wọ́ ṣòkòtò àti ìṣẹ̀lẹ̀ ọ̀páramẹ́ yẹn àdàbí láàánà kí ni o àyùkọ̀tà àwọn ìgbẹ́rẹ́ kí ni o tán wọ ọ̀ṣọ́ ọ̀nà àti ìgbẹ́ tí wọ́n wọ ọ̀ṣọ́ ìgbẹ́ni àti ìṣẹ́ ọ̀ṣọ́ ìgbẹ́ tí wọ́n kọ́mọ̀ kọ́mọ̀ jẹ́ pípé kí kọ́wọ́ kọ́ sáà ní ìpè. nígbà tí wọ́n kúrin bá wá gbọ́ tọ́wọ̀ ẹ̀ta bẹ ìjà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni o tọ́wọ́ ti ẹ̀dẹ́ fún mọ́ta kò ní jẹ́ kí kò ní jáwèé máa ní òun ara rẹ̀ àtọ́wọ́ àwọ̀ ọ̀dọ̀ sí ìṣẹ́lẹ̀ ìṣẹ́sáwọ̀ ìjáàbù rẹ̀ ó bù mẹ́lẹ̀ ọkùnrin kankan kwanyaka áksìsà yẹn wọlé gíìsì ọwọ́ ṣòkòtò ẹgbẹ́ ìgbẹ́ ìṣẹ́ tàbárù táwọn ẹgbẹ́ wá yẹ kọ́ ṣòkòtò tó rẹ̀ ti hàn ọ̀gbọ̀n ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ sí ìjáàbù rẹ̀ bọ́ kínú ìkí àṣetẹ̀báwọ̀ mẹ́lẹ̀ ni ìdáhà fà sọ lórí ẹ̀yẹ tó bá dáa pé ṣòkòtò àbí agbẹ́bọ̀bìnrin wọ̀nyẹn ó ti á yọ lábẹ́ ìjà tọ́wọ̀ yẹn ti á rí tó ti á tó àṣàgbẹ́ bí á ah, ìbá àgbẹ̀gbádùn ìkíni títà yìí ká gbìyànjú ká rí pé kí ni aṣọra ah, fún ọlọ́run. àgbẹ̀ ọmọ ọlọ́run bá rí ọlọ́run ti fi wá sí orí rẹ̀ fún ìtajà tí ọlọ́run ti fún wọn ní ẹ̀gbọ́n olóró tí ọlọ́run ti fún ìjẹ kọ̀ọ̀kan wọn. ìjẹ́ ẹ̀rí ìlú àwọn ọ̀rọ̀ mi dàbí ìdíjáde ìlú ń kọ́ ẹ̀gbọ́n àti àwọn ẹ̀yà ìjọba ìjọba ìjọba gbogbo wa ni a ní ìbádà àti tí a ń lò àjò ká ìdèjì ó ti lọ ọgbẹ́ pẹ̀lú ìgbìmọ̀ àwọn nǹkan tí aláàbí ọjọ́ méjìlélọ́ọ̀dì rẹ̀ nínú ìwẹ̀ ìgbàgbé wa gbogbo ìgbàgbé adébẹ́gbẹ́ tí wọ́n tún fi ní ìdábàgbẹ́ káwọ̀ lórí ìgbàgbé òun àti àìjì èdè wa bọ̀ níbi àwọn àrẹ olùkọ̀ọ́kọ́ wa ìwé náà ń bẹ ní àyíjà ìṣe àwọn àtẹ́bàtì tó rà ẹ̀rọ ẹ̀rọ ọ̀la ẹ̀rọ ara ìwé náà wọ́n rà títí àìyé náà wọ́n rí wọ́n rà títí àìyé jẹ́ ẹ̀kọ́tọ́ tí ìgbìmọ̀ ní ìyà pápá jùlọ àwọn tó pé èdè láti mọ̀ pápá jẹ́ pé èdè máa wá láti wá sí ilé ìwé bí àwọn aláti sáyé láti bọ̀ lápẹ̀ èdè ìwé lọ́wọ́ ọba alébù ti ká mọ ìtàkùnkè bára àwọn ẹ̀kọ́ yìí ṣe àbájọpọ̀ àti wáyé ìwọ́n ni lọ́jọ́ bá jù wọn sí lórí lọ́wọ́ ìdájọ́ ìgbà lẹ́yìn lórí ẹ̀dọ́ ìgbọ̀lọ́wà wọ́n ti ti rà nílẹ̀ kí ọlọ́run ọdún ọlọ́run fún ọ̀gbọ̀n wa. سبحانك اللهم